وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run àlékún kí ọlọ́run àti ìgẹ̀rẹ̀ kó bá anábíwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará alẹ́ anábí àtàwọn sọ̀hábí anábí àti gbogbo ẹni tó bá tẹ̀lé lánàá anábí náà tí ìdọ̀jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama báàbù sawmi fi sáfárì wa ghayrihi ọ̀rọ̀ nípa ohun tó rọ̀pọ̀ mọ́ ìmọ̀ gbààwẹ̀ lórí ìrìn àjò ni àbí ohun tó tún eléyìí tí à ń kábọ̀ ibẹ̀ náà ni a tún kà lónìí náà kọ́lọ́wọ́n bá kó ṣe nírọ̀rùn hadithu wa alákọ̀ọ́kọ́ lónìí hadithu sahlu ibn sa'adin sa'idi kagbọ́mọ́tínú hadith. عن السهل بن السهل الساعدي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بالخير ما عجلوا الفطر وأخروا السحور وأخروا السحور عن عمر بن عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبل الليل منها هنا وأدبر النهار منها هنا وغربت الشمس فقد أفطر الصائم عن عبد الله بن عمر رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال قالوا يا رسول الله إنك تواصل قال إني لست كهيئتكم إني أطعم إني أطعم وأسقى رواه أبو هريرة وعائشة وأنس بن مالك رضي الله عنه ولمسلم عن أبي سعيد الخدري رضي الله عنه فأجكم أراد أن يواصل فليواصل إلى السحر الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عن سهل بن سعد الساعدي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجلوا الفطر وأخروا السحور النبوة محمد صلى الله عليه وسلم gẹ́gẹ́ أتوانو حديث سهل ابن سعدي ọ wà nọ àwọn ìdájọ́ tí ọ ń bẹ fún àwẹ̀ gbígbà ìmọ̀ àwẹ̀ yìí jẹ́ àwẹ̀ ọ̀ranyàn ni àbọ̀já àwẹ̀ téèyàn gbà táǹpẹ̀ láwẹ̀ tàtàwá tí è ṣe pé dandan téèyàn fi ń wojú rẹ̀ ọlọ́run gbogbo èyíkéyìí àwẹ̀ téèyàn bá ń gbà anábùwà muhammad sallallahu alayhi wa sallam anábì ní la yazalu nnasu bi khair àwọn èèyàn máa bẹ́ẹ̀ nú oore orí ọmọ jẹ́ ti wọn lópin ìgbà wo ma ajjalul fitra wa akharu sahur lópin ìgbà tí wọ́n bá ń kánjú sínú wa akharu sahur tí wọ́n sì ń pẹ́ wọn tó jẹ sàárì ẹ islam ẹ sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ pọ̀ tí a kọ nínú hadith alákọ̀ọ́kọ́ tó níyì àkọ́kọ́ ni pé asọ́nà àti rójú rí ọlọ́run kò ṣẹ̀ṣẹ̀ di bá a bá fìtínà ara wa ipe jẹ́ nira mi la kí n bá rójú rí ọlọ́run èyí ń kéèyàn fi rójú rí ọlọ́run àwọn kan mí ń bẹ tó ṣe pé ibẹ̀ nìrọ̀rùn wà kíyàn ọmọ wà pé a ah, ah, eléyìí ti rọrùn ju èyí tó lè jù eléyìí lọlẹ̀ mẹ́wàá ìsìláàmù kọ̀hún àfi ká sí bọ́lọ̀ ti pàwọ́ láṣẹ rẹ̀ àti bá nẹ́bùa muhammad sallallahu alaihi wasallam ti wí ẹ wòye sí hadith yìí anabi lóore àlékún oore làwọn èèyàn ọmọ bẹnú ẹ bí wọn bá ń kánjú sínú tí wọn sì ń pẹ kí wọn tó jẹ sàárì ẹ̀rí pé méjèèjì ọ̀nà dẹ̀kùn lọ́já sí kíyàn ọmọ gbàwẹ̀ látàárọ̀ ìsínú tó ta ìtó kíyàn ó tètè sínú kíyàn ó sì má jẹ sàárì aago kan aago kan àbọ̀ aago méjì àbọ̀ kọ́dà aago mẹ́ta àbọ̀ sunnata nabi ni pé bàbá jẹ sàárì wa akharu asahur sàárì tá a jẹ́ ń gbà tá a sùn bá a súnmọ́ tẹlomi ọmọ wò pé àwọn eléyọ láwẹ̀ gbà ma jẹun laago márùn ma jẹun laago márùn kọjá anabi sì lè tọ́ da jù gan nù sallallahu alayhi wa sallam àṣé islam yẹ ṣe pé bí n bá ṣe fìtínà ara mi bí n bá ṣe wàhálà ara mi ah ah kò sí ntọ́lọ̀ ń fẹ́ fi wàhálà ara wa ṣe kò sí ntọ́ fẹ́ fi káfìtínà ara wa ṣe ntọ́lọ̀ ń fẹ́ lọ́dọ̀ wa ni pé àṣẹ tí mo pa yín ẹ̀mú lò ọ̀tán. àṣeyẹn ẹ kejì ẹ̀kọ́ kejì ni pé bẹ́ẹ̀ ọba wa rọra tí ọba sọ́ra kó béèrè bó lọ́lọ́ ti ní àsìn òun èèyàn ọmọ ṣẹ lọ́hùn yóò sì rò pé òun sin lọ́hùn látàrí hadithi yìí ọ̀pọ̀lọpọ̀ lónìí ní ọ̀fẹ́ fi hàn pé àwẹ̀ àwọ̀ ọ̀sẹ̀sẹ̀ máa gbàwẹ̀ àwẹ̀ òní àwálà yọ lọ mọ́sálásí alájí ẹgbà ẹmúmi ẹmúsàn àwẹ̀ tètè sínú yóò kírun bàbá wa kírun tán kọ́dẹ̀ lómi ó dúró yóò kà á sámú nígbà nìní ó tó wá máa sínú ká sọ fún ní bẹ́ẹ̀ tí ó sọ fáwọn èèyàn pásíkò sínú tó òǹgàn ọkọ̀ sínú níta wá ń pè ní kéèyàn ó sínú yìí kò ṣẹ̀ṣẹ̀ dìgbà téèyàn bá wá gbóúnjẹ rà bẹ̀tẹ̀ kalẹ̀ tí gbogbo àsìkò òun ò fi lọ èyí tí súnà nẹ́bì kọ́ ni o àmọ́ fi nǹkan sẹ́nu kó fi ṣe pé mo mú àṣẹ ọlọ́run àti tànẹ́bì sẹ́ pé mà jàlú àlùfẹ́ tọrọ pé bàbá gbàwẹ̀ kẹ́tẹ́ bàbá ti rí pé sínú tó lèyàn máa sínú súnàtà nábìnú sallallahu alayhi wa sallam àwọn tíyẹn sì máa fi sínú anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú tó wà lẹ́nu àkọọ́lẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ ni pé èyí tó dáa jù tá nábì máa fi sínú òun ni làbídùn làbídùn yìí náà pé oríṣi méjì à ń pèrán làbídùn kan ní àrótọ́bù à ń pèrán kan ní àtàmúrù rótọ́bù lànàbùwà muhammad sallallahu alayhi wa sallam máa fi sínú èyí ò ní pé làbídùn tí ó ṣẹ̀ṣẹ̀ yọ kò ní tí ì gbẹ ọ̀pọ̀lọpọ̀ làbídùn táwa ń rí bí yìí ni ó ti gbẹ bẹ́yẹn bá rí rótọ́bù ń tòsí ọ̀dà òun làkọ́kọ́ ń tẹ̀yẹn fi sínú àmọ́ bẹ́yẹn ọ̀bá rí bó ṣe támúrù náà lórí làbídùn gbígbẹ irú èyí tá à ń rí nìna kò burú kò fi sínú kọ́dà bí ọba wa rí àti tútù làbídùn àti gbígbẹ rẹ̀ hasa hasawatin min ma wọ́n ní kọ́dà bó ṣe pé yẹn yọ gẹ omi mu bá sì kò sínú bá ti tó àfi kéèyàn lo àṣẹ ọlọ́run àti tànàbùà muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ sísínu náà islam ọ̀wá gbé aago kalẹ̀ ipe aago méje ní sínú àbá aago mẹ́fà àbọ̀ ní sínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pọ̀pọ̀lọpọ̀ ní ìlú míì pàtàkì jùlọ bá bá wà nù Ramadan ẹ̀yin náà ó rí i pé àṣẹ tọlọ́run tọ́pa pé bóòrùn bá wọ̀ ní ẹ sínú òun ti wọ̀ àmọ́ àwọn míì ti dúró lórí pé àwọn alákọ́dà nílùú kan nínú ìlú ẹyọ kan nínú ìlú wa ńlọrin ìlápẹ̀júwe àwọn aláago mẹ́fà àbọ̀ ń bẹ́ẹ̀ aago mẹ́fà àbọ̀ làwa máa sí nu kọ́dà bóorùn bẹ́ ń ta àwọn aláago méje ń bẹ kọ́dà bóso bí ráwọ̀ ti ń yọ aago méje làwa máa sí nu gbogbo eléyìí ọba lánàá ọlọ́run mọ́ kọ́ bàtà nẹ́bù muhammad sallallahu alayhi wa sallam òun lẹ́yìn anabi sì ti wí fún wa yìí bá a ti wàhálà ara wa tó òun lọ́n fẹ́ lò bá a ti má ṣe rẹ̀ sẹ́ òun nídìí lọ́dọ̀ wa ma ajalul fitra sunna nẹ́bù muhammad sallallahu alayhi wa sallam òun ni bẹ́ẹ̀ yẹn bá ń gbààwẹ̀ bọ́ bá ti gbọ́ pé sínú tó kò fi nǹkan ẹnu kò fi sínú kọ́dà bẹ́ẹ̀ yẹn ń ṣe nǹkan kan lọ́wọ́ tí ò ní ráyè jókòó jẹun bó ṣe làbídùn ẹyọ kan bó ṣe gẹ omi kan fi mú àṣẹ ọlọ́run àti tànàbì ṣe sallallahu alayhi wa sallam bọ́ bá sì wàá di sàárì àwa ń jẹ sàárì aago kan aago kan àbọ̀ aago méjì mẹ́ta mẹ́ta àbọ̀ kọ́dà mẹ́rin kò tí ì wọnú súnà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sàárì tá a jẹ nígbà tó súnmọ́ àṣùbáàjù akharu as-sahur ànábìlẹ̀ yìí ń báwọn èèyàn bá ń ṣe oore ọmọ lẹ́kùn oore fún wọn ni torí ntọ́lọ̀ ń fẹ́ ń tà ànábì fẹ́ ni wọ́n ń ṣe sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ jẹ́ ká fi eléyìí náà ká mú nínú lànà tí ó yẹ ká tẹ̀lé bọ́lọ́wọ́n bá ti fẹ̀sìn ẹlẹ́nu bá ànábì ti jíṣẹ́ ọlọ́run fún wa nu kì í wá ṣe pé a èmi lágbára rẹ̀ èmi ò gbé bí n bá kọ́dà bí n bá jẹ sàárì mo lè gbà wẹ̀ gbogbo eléyìí náà sínú sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam sàárì jíjẹ sunna nabi ni èyàn lè wá jẹ díẹ̀ ó lè jẹ púpọ̀ òun láti wí ní kọ́dà bó ṣe la bídùn ẹyọ kan lèyàn fi sẹ́nu ó ti má ṣe ọlọ́run ṣe ó sì mú ti anabi wa muhammad sallallahu alaihi wa sallam ṣe kọ́lọ́n kó ṣe rọrùn fún wa hadithu kejì. عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبل الليل من هنا وأدبر النهار من هنا وغربت الشمس فقد أفطر الصائم النبي محمد صلى الله عليه وسلم النبي تنجو فوانو حديثي gẹ́gẹ́ bá a ti wí lẹ́ẹ̀kan ni pé ọlọ́run ò gbé aago kalẹ̀ pa aago ni ká máa fi sínú ká wá mú pé aago mẹ́fà àbọ̀ làwa máa sínú ládùúgbò wa aago méje làwa máa sínú ládùúgbò wa gbogbo eléyìí ọ̀bá lánàá ọlọ́run kọ̀ bá tà nẹ́bì mọ́ sallallahu alaihi wasallam àmì téèyàn fi mọ̀ pé sínú tó òun là nẹ́bì wí. ànẹ́bì ní idha aqbala al-laylu min wà á dìbàrọ̀ nàhárù mẹ́ni àhúnà méjèèjì gbọ́dọ̀ ọgbọ́dọ̀ sẹlẹ̀ ìkbàlù lẹ́yìn kóru ó dé wà ìdìbàrù nàhárù kọsàn ọ lọ ọ̀rọ̀ pàtàkì là nẹ́bí ń sọ fún wa ń bẹ̀ yẹn sallallahu alayhi wa sallam ìkbàlù lẹ́yìn máa ìdìbàrí ànàhárù méjèèjì gbọ́dọ̀ sẹlẹ̀ òru ọ lọ ọ̀sán ọ lọ òru ó ṣe kíni òru ó dé ìtumọ̀ ẹ̀ ni pé bàbá rí ntọ́jọ pé òru lọ àtàrí pé ọjọ́ pé òru dé àmọ́ ara rí dájú pé ọ̀sán ò tí ì lọ àṣẹ́sínú ètò lápèjúwe nísìnyí ojú ọjọ́ rí bákan lẹ́sẹ̀ kan náà ọwọ́ á dàbí ìgbà tó yẹ pé akbalà lẹ́yìn òru ti dé àmọ́ ní ìdánilójú àwa náà mọ̀ pé àá lásìkò tá a wà yìí gẹ́bí ń tọ́sẹlẹ̀ lánàá níjẹta ọ̀sán ò tí ì kú ọ̀ àṣeyàn gbọ́dọ̀ sínú. ìdá akbala lẹ́yìnlú minhahuna wà á dìbàrọ̀ nàhárù minhahuna méjèèjì gbọ́dọ̀ sẹlẹ̀ o. anabi tún ṣe tàkìdù rẹ̀ pé wà gọ́rọ̀ bá ti ṣàmùsù tóorùn sí wọ̀ yányá yàtọ̀ fún pé òjò sú àbí nǹkan kan ní ọ̀dà sójú sánmọ̀ ló mú dàbí ìgbà tó pé òru ti ń dé gbogbo gbàtẹ́lẹ̀ ìbá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn bá sínú àwọn ẹjọ́ náà yọ san o bẹ́ẹ̀ yẹn ọba mọ̀ọ́mọ̀ ọlọ́run ọbọ̀ foríjìn kò ṣẹṣẹ̀ ń bẹ̀ lápèjúwe ó lè ṣẹlẹ̀ pé yẹn sùn jíjí tí ó jí lójú wíńdò rẹ̀ ó rí i pé òkun ti kùn ọba jẹun ńgbọ́ wa dé ta lórí táwọn èèyàn ń sìn retí pé magribi èdè ó lóun ti jẹ́ wọn náà òjò ló sú irú eléyìí òun ńgbà tí ọmọ tó fi ṣe é nì kò lẹ́sẹ̀ àmọ́ tún láàṣẹ àwọ̀ ẹjọ́ náà ọjẹ́ yóò tún san ìlànà ọlọ́run àti tànàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam ìdá akbala laylu min hahuna wa adbaro naharu min hahuna wa gharabati shamsu faqad aftara as-sa'im ìgbà níláláwẹ̀ tó sínú tóru bá dé tọ́sán sì sẹ́kínni tọ́sán lọ àjẹ́ pé bí n tọ́ bá jọ pé òru dé tá a sì rí pọ́sán èlọ ìsínú ètò àfi kí méjèèjì ọ pàdé ìkbálù layli wa ìdìbàrú annahar èyí tí ó ṣe àmì méjèèjì ni pé wa gharabati shamsu àmìnú. No bóòrùn bá tó wọ̀ òun lọrụ tó lọ lòru dé lọ́sàn lọ ìgbà yìí lèèyàn tó máa ṣínú ìgbà tí anagba muhammad sallallahu wá júwe yìí ọwọ́ nílùú tiwa ọbọ́sáago márùn-ún nílùú tiwa ọbọ́sáago méje gbogbo ibi wọn ti ń kí magrebi àwọn èèyàn wa tó bá ti lọ maka tó lọ madina wọn rí i pé àwọn àsìkò mi ń bẹ kọ́dà aago márùn-ún magrebi ti tó maka ó ti tó madina ìlú mi sì ń bẹ aago méje àbọ̀ ní magrebi lòun ó tó wọ̀ lọ́dọ̀ tiwọn láfi ní sẹ̀ríà islam ò pé aago ni ká máa fi gbààwẹ̀ o àmọ́ mìta nẹ́bi ṣe fún wa sọ́tàlá ìfọ̀ àìsàn lọ́lọ́hu alayhi wa sallam bá bọ́ sí gbogbo yaago tó bá bọ́ sí. Si, fakọd aftọrọ asọ ìmù ìgbàanilẹ yóò tó sínú kọlọmọ bá kí ọgbà fún ọgbà lẹsìn fún wa. hadith ẹlẹ́kẹta an abdullahi bin umar radiyallahu anhuma qaal naha rasulillahi sallallahu alayhi wa sallam an ilwisaal qalu ya rasulallah innaka tuwasil qala inni lastu ka hay'atikum inni ut'amu wa usqa ورواه أبو هريرة وعائشة وأنس بن مالك رضي الله عنهم ìdájọ́ mi tún ní nípa ọ̀rọ̀ ààwẹ̀ gbígbà anábùwà muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí alaye al-qur'an al-karim alaye ń bẹnu al-qur'an ń bẹnu sunna anábùwà muhammad sallallahu alayhi wa sallam ìgbó làwẹ̀ bẹ̀rẹ̀ ìgbó làwẹ̀ parí lójoojúmọ́ ntí ọmọ júwe ìbẹ̀rẹ̀ àwẹ̀ òun ni kíni tùlú alfajiri asọ́ọ̀dìk alfajari ẹlẹ́ẹ̀kejì tí jẹ́ tòdodo ni nígbà tá a máa pẹ̀rùn àṣùbà ìgbà òun là àwẹ̀ bẹ̀rẹ̀ ìgbà òun lèyìn ò tó lè jẹ mi ò tó lè mu gbogbo ntí máa bá àwẹ̀ jẹ ìgbà ni lèyìn ọ̀dà dó àwa wà nù àwẹ̀ bẹ́ẹ̀ ìgbà òun ni ọ̀ jẹ́ pé àwẹ̀ tò ní parí ìkbàlù lẹ́yìn wa ìdìbàrú annahar bóru bá dé tọ̀sán lọ tí wíwọ̀ oòrùn tí ọmọ tọ́ka rẹ̀ ìgbani ní àárín méjèèjì là máa gbáwẹ̀. àwa ń pè ní kinní kan ní alwisol kí àsìkò tí èèyàn máa sínú ó dé kéèyàn wá pé a mo sì lálàáfíà mo tún lè mẹ́nu dúró sí i kọ́mọ̀ ń gbani ọwọ́ aṣọ sínú rẹ̀ di ẹ̀yìn ìṣáì E ọsọ di sàárì ni àbí kọ́dà ó fi dijọ́ kejì ó tún bẹ̀rẹ̀ àwẹ̀ míì eléyìí ni là ń pè ní kíni alwisol anabi ni ọ̀dà sallallahu alayhi wa sallam. anabi wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí òfin ọlọ́run ọlọ́run ọba ṣe anabi ní basharun mithluna kó jẹ́ alábara bíi tiwa náà àmáwọn kankan bẹ tá nábì fi yàtọ̀ sáwà sallallahu alayhi wa sallam ẹ̀ńtọ́lọ́run ránṣẹ́ ànábì ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run pátákọ́dà ká ànábì ó tó dé ọlọ́run máa fi nǹkan nǹkan kan àbí mélòó kan jẹ́ wọn yàtọ̀ sáyẹ ẹ̀dá yòókù bẹ́ẹ̀ náà lànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam náà àwọn àdájọ́ kan bẹ tó ṣe pé ànábì nìkan lọ́lọ́ ni ọ máa ṣe kọ́dà wọ́n ma wò pé a ah, anabi ah, ọlọ́run ibi tẹ́ ti mọ̀ nìyẹn anabi ọlọ́run òun ni òtún yẹ kọ́lọ́run ọmọ gbèsè tó le fún ìbáàdà tiẹ̀ ló yẹ kọ́ rọrùn kìí sábà rí bẹ́ẹ̀ ńgbà mí pẹ̀lú àpèjúwe ẹwẹ́ nìkọ̀ọ̀kan wa nísìnyí bí àyílà bá dé téèyàn ń kánjú ó sì wọ mọ́sálásí ọba wọn ká àyílà rákà mẹ́rin ọsálámà tán ọkọ̀rí síbi tí ń lọ ǹjẹ́ ààrẹ nìkan tí ó fà kalẹ̀ pé ẹ̀yìn náfìlà ọba lóhun kanjú kò sẹ́ni tí ó fà kalẹ̀ ó ti sí ọ̀ràn yàn àmọ́ anábùwà muhammad sallallahu alayhi wa sallam òfin ni bá anábì bá jẹ náfìlà àyílà anábì ọ̀sán sallallahu alayhi wa sallam nínú àwọn khasọ́ isu nàbí yìí sallallahu alayhi wa sallam àwọn àwọn òfin kan bẹ tọ́lọ́wọ́n ọba ní anabi nìkan ló lélẹ̀ yìí báwa bá jẹ náfìlà àrùn tá a ráyè rẹ̀ kò ní di ká san àmọ́ bá anabi bá jẹ náfìlà àrùn kan jẹ́ ọ̀ráyè san kìí sọ̀rọ̀ yẹn nìkan là anabi ọ̀sán sallallahu alayhi wa sallam kọ́dà nàwáfìlù rọ́tíbà náfìlà ti ń bẹ pẹ̀lú ọ̀ràn yẹn kọ̀ọ̀kan anabuwa muhammad sallallahu alayhi wa sallam bí ọ̀bá ráyè kí ń gbà kan yọ àpẹẹrẹ kan nìyẹn ara ẹ̀ náà ni alwisol ọlọ́run yọ̀ǹda fáwa pé ìdá akbala lẹ́yìnlú bóru bá ti dé tí ó rí ọ̀sán sí pẹ̀yìndà tó rún wọ̀ ẹ̀yìn ẹ̀ máa jẹun anabi ò ní jẹun gbà náà láwọn àsìkò kan èyí ń là ń pè ní kíni alwisol khasun bin nabi yi sallallahu alayhi wa sallam àtòrísìírísìí àwọn òfin míì bẹ́ẹ̀ àmọ́ tí kò fi wá ní dààmú wa ni pé ọlọ́run ọba ti wá ní lẹ́yìn àwọn èyí tá a bá ní eléyìí ọlọ́run ọ̀sọ́ èyí tó bá ipá nẹ́bì nìkan ni ó ṣe é gbogbo ìdájọ́ ìsìláàmù ìdájọ́ sẹ̀ríà yòókù gbogbo ń tà bá ṣe ọlọ́run ní túláàsì ní káwa náà ṣe èyí tí ọba ní jẹ́ pé ká ṣe ọlọ́run ọ̀sọ́ fún wa lápèjúwe gẹ́gẹ́ bí àwọn àdí kan tí ọ̀pọ̀lọpọ̀ ó ti máa gbọ́ tí ọ̀sásìkò láti sọ so àfi ká sọ díẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìyàwó tí ń bẹ ní ọ̀dọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí anabi fi kú láyé wọn jẹ́ mẹ́sàn-án bẹ́yẹn bá wá wo àwọn mẹ́sẹ̀ẹ̀sán yìí kì í wá ṣe pé àbí a ọmọge àbí obìnrin kan wà nábì lè fẹ́ arúgbó lọ́pọ̀lọpọ̀ wọn radiyallahu ta'ala anhunna kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lójú ànábì lọ́lọ́jọ́ orí inú wọn tí wọ́n dàgbà lágbà torí pé ọ̀kọ̀ọ̀kan nu wọn ló nídìí tọ́lọ̀ ń fi ní jókòtà anabu muhammad sallallahu alayhi wa sallam ẹni anabi torí pé kí islam ó lè jókòó lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ tá anabi fi ọmọ wọn ìbẹ̀ǹbẹ̀ ẹni tó ṣe pé ní ọkọ rẹ̀ kú ọ fẹ́ máa ráre nínú àwọn sọ̀hábì anabu muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́hún ọ̀fẹ́ jòkó ta nẹ́bí tà nẹ́bí lọ́lọ́ ń yọ̀ǹda bẹ́ẹ̀ gbogbo ìyàwó tà nẹ́bí fẹ́ sallallahu alayhi wa sallam tọ́ba yẹ aisha radiyallahu anha ìyá wa aisha òun nìkan là nẹ́bí fẹ́ tá a pé èèyàn fẹ́ ọmọge tí ọ̀lọ́lé ọkọ kan aisha nìkan ni gbogbo àwọn tó kù ọkọ wọn kú ìdí kan àbí ìdí kejì òun ní ká nẹ́bí ọ̀fẹ́ wọn wọn wá tó lò ó mẹ́sàn-án eléyìí náà min khasa'isi nabiyyi sallallahu alayhi wa sallam ara àwọn òfin tọ́lọ̀nlá nẹ́bì nìkan ló ń fún nìyẹn ẹnìkan ò gbọ́dọ̀ dán wò lẹ́yìn anẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam kọ́dé èèyàn ò gbọ́dọ̀ fẹ́yàwó márùn-ún bọ́bá jẹ́ mùsùlùmí gidi bẹ̀lẹ́ gbọ́kúgbọ́ tá a wá ń gbọ́ wọn lẹ́nìkan àfa eh, malam ó eléyìn kọ́dá ìsìláàmù rẹ̀ dáùtù bẹ́ẹ̀bẹ̀gbẹ̀ lè kọ́ jáfà eléyìn ọ̀kọ́kọ́ lè jáfà náà àmọ́ ìsìláàmù rẹ̀ gánṣẹ́ iye méjì bẹ́ẹ̀bẹ̀ àfibọ́bá lóhun ọ̀mà àmọ́ bẹ́ẹ̀ yẹn bá mọ̀ pa ọlọ́run kọ́ ànábì kọ́ tọ́wá léyìí tóun ó senu kọ́dà rẹ̀ ni bẹ́ẹ̀ kó mùsùlùmí ẹni ọba ní ẹ bẹ́ẹ̀ tiẹ̀ lọ́lọ́run wí bẹ́ẹ̀ lánàbì wí èyí tó wù nínú tí ó tún jọba yìí náà tí àwọn èèyàn máa béèrè bóyá kò yé tó ni wọn làwọn kan làwọn ṣe istibdal àwọn ṣe kíni istibdal mo ní kí ni wọn ń pè ní istibdalu ẹnìkan ní ìyàwó tó ti dàgbà wọn wà á láwọn yọ̀ǹdẹ wọn wà á fẹ́ kékeré kan ìyàwó mélòó wọn mọ̀ wá pé wọ́n ní Eh, wọn ó di márùn nù àmọ́ ìsìtẹ̀bìdálù lọ́kàn ah, ah. ẹ mẹ́jà tanra wa nínú sẹ̀ríà ọlọ́run tí ò rújú nínú alkùránì kẹrìm nínú súnà nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam kò sí ti ń jẹ́ ìsìtẹ̀bìdálù tọ́láàkù ní jẹ́ ìsìtẹ̀bìdálù wa in istabdaltum uh, naam zawjin makana zawjin wa ataitum إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا نصرة النساء إن تنجي استبدال القرآن الكريم نو bẹ́ẹ̀ yẹn bá mọ̀ pé ìyàwó kan dàgbà òun fẹ́ yọ̀ǹda rẹ̀ ni ó ṣe kọ̀jẹ́yàwó rẹ̀ mọ́ bọ́ bá inú dáadáa tí èèyàn lè ṣe fúnrú ìyàwó bẹ́ẹ̀ bóyá o ní fúláàtì kan àbí ilé kan ti ń gbé tó mọ yọ̀ǹda rẹ̀ fún ọ. àmẹ́yàn gbọ́dọ̀ máa wọlé tọ̀ ọ́ ní wọlé tọ̀ ìyàwó yàn mọ́. ó di ti sẹ̀rí àpè ní kíni àjìnàbí ó dobìnrin àjòjì sí ntí ọkùnrin ọlọ́kùnrin ọ̀gbọ́dọ̀ rí ní ara obìnrin olóbìnrin èèyàn náà gbọ́dọ̀ rí lára ẹ̀ mọ́ kìí ṣe ìyàwó yàn nínú sẹ̀rí àtọ́lọ́hún nínú alukur'an karim àti sunnah anabu muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn bá ṣe istibdalu ó ṣe tọ́láàkù ni o ẹ lọ wo tafsiru àyà yìí nínú gbogbo tíra tafsiru àwọn onímọ̀ istibdalu ń bẹ́ẹ̀ ni bimaana tọ́láàkù kéèyàn wá kóyàwó márùn mẹ́fà kọ́ wá pé istibdalu làwọn kan istibdalu méjì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nù sẹ̀ríà o èyàn ò sì gbọ́dọ̀ kó ju ìyàwó mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà ìtumọ̀ lẹ́ẹ̀kan náà ni pé èyàn lè fẹ́ ìyàwó ju mẹ́rin lọ àmọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ò gbọ́dọ̀ sí kínní wọn ò gbọ́dọ̀ pàdé pọ̀ lẹ́ẹ̀kan náà lọ́dẹ̀dẹ̀ rẹ̀ ní ti sẹ̀ríà wí nù lápèjúwe nísìnyí èyàn níyàwó mẹ́rin tẹ́lẹ̀ ọ̀kan kú ọkọ̀ kan wọ́n kú mélòó wọ́n kú méjì ọwọ́ atún fẹ́ méjì míì sẹ́mẹ̀páwọ́ ma sọ pé ìyàwó mẹ́fà lọ́fẹ́ àmọ́ ìwọ̀n ọ̀ta kò ṣẹ̀ríà torí pé lẹ́ẹ̀kan náà kò kójú ìyàwó mélòó ìyàwó mẹ́rin lọ tí ṣẹ̀ríà wínú àmọ́ mo ti yọ̀ǹda rẹ̀ bí yẹn bá ti yọ̀ǹda obìnrin ọ yọ̀ǹda ẹ̀yányán ni o kò gbọ́dọ̀ gbogbo tí jẹ́ àjọṣe àbí ìmọ̀ wọlé tọ obìnrin bí ìyàwó ẹni ọ gbọ́dọ̀ tán láàrin wọn lófin tọlọ́hún tí ń bẹ nú alukur'an kẹrìmù tí ó sì rújú rárá tá nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam náà sì demonstrate yẹ láyé rẹ̀ ààrẹ ni tí ó jẹ́ kẹfẹ́rí tó fẹ́ yàwó mẹ́fà márùn-ún méje jù bẹ́ẹ̀ lọ tọ́wá ló ń fẹ́ gba islam ọ̀pọ̀lọpọ̀ àdìsí lọ́sàlàyé rẹ̀ ara ń tà nẹ́bí máa bí wọ́n ni pé kí ni èwo lọ́ọ́ yọ̀ǹda nú àwọn obìnrin rẹ̀ yìí èé ṣe islam ọ̀ fún ọ láyé ju mẹ́rin lọ àwọn tó ti nínú ó ti níyàwó márùn ó ti ní mẹ́fà ọwá lòun di ọfẹ́ gba kínní ọfẹ́ gba islam nínú tá nàbì tọ́lọ́run náà pé ọmọ wí fún wọn ni pé tọ́ bó ti lọ́ọ́ gba islam yóò ọlọ́run ọ̀yọ̀ǹda ju ìyàwó mẹ́rin lọ fọkùnrin kan nígbà kan èwo lọ́ọ́ yọ̀ǹda nù wọn torí náà ẹ dákun ẹ já gbọ́ sẹ̀ríà islam yìí kagbọ́kí lọ́lọ́run wí kagbọ́kí lànẹ́bà muhammad sallallahu alaihi wasallam wí lẹ́ẹ̀kan sí kò sí ní tí ń jẹ́ sẹ̀bẹ̀dálù ju kíni ju tọ̀láàkì lọ obìnrin tí yẹn bá yọ̀ǹda ọgbọ́dọ̀ yọ̀ǹda yẹnyẹn ni ó lè bùn ní tó bá fẹ́ òun làlùkọ́rá ni wí wà á tẹ́yìtún ìḥìdáhùn na kàntọ́ọ̀rọ̀ owó tó pọ̀ ní jẹ́ kàntọ́ọ̀rọ̀ kọ́dọ̀ ọlọ́run ní fàlátà àkùdú mínú ṣẹ́yà ẹ gbọ́dọ̀ gbà nǹkan kan bẹ́ẹ̀ o tó bá ṣe pé kí ni ẹ̀yin lè yọ̀ǹda wọn àsìgbọ́ kan máa wáyé ń bi eléyìí náà àwa lọ kóòtù àwa ń pé ẹ̀yìn tí wọ́n bá mọ̀ pé wọ́n lọ mọ̀ náyè báyìí fún mo ṣe báyìí fún kélé yìí ni ó tó ṣẹlẹ̀ ìgbà tó bá ṣe pé kí ni alkhulu'u ló ṣẹlẹ̀ kìí ṣe tọ́lák ìyàtọ̀ ń bẹ nínú méjèèjì nínú ṣẹ̀ríà alkhulu'u wa tọ́lák àmọ́ bí wọ́n bá tu sóyìnbó àbáwa náà tún yorùbá ọ̀dà gbígbé tún mọ̀kánná là á máa fún un ló fi jẹ́ ọ̀dà wù àmọ́ nù sẹ̀rí àtọ̀lọ́hún nínú alukur'an kẹrìm nínú sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀tọ̀ ni kólùú ọ̀tọ̀ ni gíní ọ̀tọ̀ ni tọ́lák kólùú ni obìnrin tó fọwọ́ rẹ̀ tọrọ lọ́dọ̀ ọkọ pé yọ̀ǹda mi obìnrin tó ṣe gíní tó ṣe pòun lọ ní kọ́kọ́ ṣe kọ́ yọ̀ǹda òun òun ò nífẹ̀ẹ́ sí ọmọ obìnrin tó bá ṣe léyìí òun lọ kọ́lẹ́tọ́ àti pé máhàrí tí mo san sọ̀dáàkì tí mo san wọn gba nǹkan mi padà ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ àmọ́ èyí tó bá yẹ pé tọ̀láàkù ni wọ́n kọ́ kalẹ̀ ni wọ́n sọ lẹ́nu ni wọ́n bá yẹ pé tọ̀láàkù la pè é èèwọ̀ ni pé mo ra nǹkan báyìí fún mo fún ìyá rẹ̀ lówó báyìí ọyẹ máa sí kalẹ̀ alukoraani nu kíkó wọ́lọ̀ wà á tẹ́yìí tó ń. إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا القرآن ni ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá fún wọn ní kíni kìntọ́r owó tọ́pọ̀ ní jẹ́ kìntọ́r bí ìgbà tí yẹn ń sọ̀rọ̀ bílíọ̀n lónìí ọlọ́run lè wọ̀ ni obìnrin tó bá yẹ pé yín lè yọ̀ǹda rẹ̀ tẹ́ tọ̀lákọ̀ rẹ̀ tó yẹ pé tọ̀lákù lọ wáyé ẹ gbọ́dọ̀ gba nǹkan kan nù tẹ́ fún wọn o àmọ́ èyí tó bá jẹ́ kólóòrùn náà ọsẹlẹ̀ láyà nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam arábìnrin tó ní ẹ̀mí ìwọ̀n ò gbé má láti wà lábẹ́ ọkọ̀ òun ànábì parọ́wà fún parọ́wà fún ọwá ní tí ń ṣe òun ni pé ìwà ànábì sallallahu alayhi wa sallam òun mọ ẹ̀tọ́ tí ń bẹ ní orí obìnrin sí ọkọ rẹ̀ òun ò sì fẹ́ tàtàrọ ọkọ òun yìí sẹlọ́hun kò sífẹ́ rẹ̀ lọ́kàn òun ìtumọ̀ ẹni kó òun ò lè ṣẹ̀tọ́ obìnrin tó yẹ kóbìnrin ó ṣe fọ́kọ òun ò lè ṣe torí pé kò bí ìgbà téèyàn bá ti ń rí yẹn tí rẹ̀ ń bẹ ní ọkàn rẹ̀ ni arábìnrin jẹ́wọ́ bẹ́ẹ̀ wa sallam òun atarudina atarudina ọ̀dà n tó fi san sàdáàkì fún ọ àdíkọ odidi ọgbà oko lọ́sàn-án sọ̀dáàkì fóbìnrin yìí kọ́dà lè gbọ́ yé ń bẹ nípa nẹ́bí fẹ́ discourage ẹ̀ ní sallallahu alayhi wa sallam àmóbìnrin yìí mẹ́ni tí ń wí olóhùn ọ̀fẹ́ sẹlọ́n ni kíákíá nísìn àdíkọ̀ náà kọ́ gba nǹkan rẹ̀ padà èyí wọn là ń pè ní kíni khulu'u eléyìí wọn sì yàtọ̀ gédégédé sí tọ́láàkì àmọ́ bá a ti ń da gbogbo ẹ̀kọ́ yín àyín ni kọ́lọ́wọ́n bá kọ́ dákun kọ́ ṣàforíjì fún wa àmọ́ káwa náà wá mọ̀ ń pa ẹ̀sìn wa ọ̀tọ̀ ni kólóòrò ọ̀tọ̀ ni tọ̀láàkù ìdájọ́ méjèèjì ò sì jọra wọn pàtàkì jùlọ níbi àmọ́ gba mọ̀ nágbá mọ̀ náwo mo ṣe nǹkan báyìí bọ́ba. ọ imú ipé ìtumọ̀ rẹ̀ ni pé fakọ̀dé aftọ̀rọ̀ sọ imú ṣáà am àbà fakọ̀dé aftọ̀rọ̀ asọ imú ṣáà am àbà ó ti sínú ọ jẹun o kọ̀ jẹun o nílànà tọlọ́hun bóru bá ti dé tóorùn ti lọ kọ́dà bó wulẹ̀ ń fi bí parẹ́ fakọ̀dé aftọ̀rọ̀ asọ imú kò sí ládàá ara àtúmọ̀ táwọn onímọ̀ tó àdìsí yìí nù torí pé alwisal ká máa gbààwẹ̀ léra wọn min khasaisi annabiyyi sallallahu alayhi wa sallam. ولمسلم عن أبي سعيد الخدري رضي الله عنه فأيكم أراد أن يواصل فليواصل إلى السحر ننو حديث منه صحيح مسلم ńgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábẹ́ ń bi ànẹ́bì pé ànẹ́bì àrí tí wọn náà èjẹun e gbà mí ìbísí inú bá tó ànẹ́bì lèmi ọ̀dọ́ yín bí eléyìí o àmẹ́ni ọba wa lóun náà sáfẹ̀ẹ́ ṣe bẹ́ẹ̀ ànẹ́bì ní kò gbọ́dọ̀ tayọ kínní kò tayọ sàárì fàlùwà sílé ilá àṣàhàr tí fi dáa ju òun ní kápá tí lóun fẹ́ ṣe ànẹ́bì ní kò gbọ́dọ̀ jẹ́ kínní kò gbọ́dọ̀ tayọ sàárì túláàṣì ọgbọ́dọ̀ jẹun àmọ́ bí máa na hadithi ta kọ́kọ́ ní fakọd aftọ́rọ́ asọ ìmù bóòrù bá ti dé tó rùn lọ aláwẹ̀ fẹ́ ọkọ̀ o fakọd aftọ́rọ́ ó ti sínú nínú ìlànà tọ́lọ́hun ọ jẹun o kọ jẹun o wọ́n bá fi bí parẹ́ lẹ́yìn èyí ni kò sí ládá ń bẹ̀ wallahu ta'ala a'lam báàbù afdọ́lì siyam wàgáyìrìhì ọ̀rọ̀ ní nípa irú ààwẹ̀ gbígbà wo lọ dáa jù kí ládàá rẹ̀ pọ̀ jù téèyàn lè máa gbà gẹ́gẹ́ bí n ta wílẹ̀ kan wípé ọ̀rọ̀ sẹ̀ríà islam àfi kéèyàn wádìí pé èwo lọ́lọ́run fẹ́ èwo lọ́ bálànà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam mu ọ̀pọ̀lọpọ̀ ìbáàdà tí ẹlòmíín ṣe lónìí pàtàkì jùlọ ń pọ̀ ọ̀rọ̀ ààwẹ̀ ọlọ́run ọba kọ́ sànù wa ni bí ìgbà tí ṣètọ́ni ó gba àwọn ọ̀nà tí ṣètọ́ni lóhun ó fi máa da ẹ̀sìn rúmọ̀yàn lójú lára àpèjúwe kan tẹ́mi rántí nísìnyí léyìí tí ò rújú rárá nínú ṣẹ̀ríà ọlọ́run àti kanu hadithi ń bí iná inú oṣù wo la nẹ́bí máa gbáwẹ̀ jù sallallahu alayhi wa sallam lẹ́yìn ká gbáwẹ̀ ramadan sha'ban ntí ò rújú ni bá nẹ́bí ọba tún gbáwẹ̀ nínú oṣù kan yàtọ̀ fún rọmọdánà tí ó gba alágbà pé gẹ́gẹ́ bí ọ̀ràn yàn pa nẹ́bí fẹ́ gbàwẹ̀ tọ̀tàwá ọ fẹ́ gbàwẹ̀ náfílà ìgbà tá nẹ́bí máa gbà jù òun lóṣù ṣàbán bó làwọn ń pe oṣù yìí ńlẹ̀ yorùbá náà oṣù ìsinmi àwẹ̀ à ń sin nítorí pé a ti dààmú ara wa ní ìtọ́lọ́wọ̀n ọ̀bẹ̀ wa lóṣù tó wá tó kàn yìí ni òun ni rọ́jà bù kò sẹ́rí kan tó fẹsẹ̀ rinlẹ̀ la fil Qur'an wala fi sunna bàbá ní tara wa gbẹ́gẹ́ yẹn ọmọ gba àwẹ̀ arúgbó kò sẹ́rí fún un. aṣíwájú wa Umar bin al-Khattab radiyallahu anhu wọn làwọn kan dánwò káwọn náà gbà nù Rajabu àwọn ọ̀tí ẹ̀ gbà pé wọn làwọn gbà nù Rajabu láyé Umaru ẹ pé kíni ẹni Umaru máa ṣe Umaru ọwọ́ à invite irú àwọn ẹni bẹ́ẹ̀ yóò sì gbóúnjẹ kalẹ̀. lámàáyé ọ ọ̀jẹ̀lẹ̀ yóò tó ọ ma yìí umaru nù radiyallahu anhu umaru ọ̀gbà òun ọ̀gbà rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ láyé inú kí ló mú ọ tó fi ní jẹun nítorí o lè fi bọ́ ni pé ah, eléyìí ni ní umaru eh, ni pé ẹ dákun ẹ wò ńgbàtà bá wá ti àwẹ̀ tí ọ̀sẹ́ rí fún àgbà èyí tẹ́rì wá ń bẹ́ ń bẹ́ àwa là ń sẹ̀mí ẹnìnú tó yẹ ká máa fura ṣètọ́ni tí lóun ò ní já rẹ́ sísìn torí pé nítorí tá a dá máa bàbá ńlá wa lòun fi kú nù kẹ́ lòun bọ́ sínú yà ń bẹ́ẹ̀ nu suratul A'raf bẹ́ẹ̀ ṣètọ́ni ní. Eh, Waan án àìmánihim wà án ṣàmàìlìhim òun ó dúó lẹ́gbẹ́ ọ̀tún wa òun ó dúó lósì òun ó dúó lẹ́yìn òun ó dúó wájú okùnbìtà gbà ẹ wo àwọn ẹlòmíì wọ́n láníyàn dáadáa àmá àmá sọ pá níyàn dáadáa nìkan kí islam nǹkan méjì ní islam àníyàn àti bó lọ́lọ́ ní a ṣe ẹlòmíì ó gba àwẹ̀ rọ́jàbù yóò gba ṣàbáàni yóò gba Ramadana tó dọ́rọ̀ yẹn wọ́n lè àwẹ̀ oníkẹ́nu aláàdọ́rùn èmi wá wòye ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mímọ̀ tí wọ́n ń gbá àwẹ̀ yìí nú àwọn bàbá nú àwọn ìyá wa kọ́lọ̀ kọ́ sàmójúkò fún wọn kọ́kẹ́ wọn nígbà tá a wà ń kéékèèké àwa mọ̀ pé wọ́n máa gbá àwẹ̀ síta Shawwal àwẹ̀ mẹ́fà péré kan bẹ tá a nẹ́bi wá níbi yẹn bá gba mẹ́fà ní lásán kí là nẹ́bi wí fàkàánàmà sọ́ọ́mà àdáhàrà kúláhù anabi ni ọkọ lọ́rọ̀ àádọ́rùn ọkọ lọ́rọ̀ àwẹ̀ 90 days ní ládátọ́lọ́hùn fún yẹn àwẹ̀ 365 days ní jọ́dún kan anabi ni lọ́lọ́hùn fún yẹn bí wọ́n bá gbá àwẹ̀ mélòó àwẹ̀ mẹ́fà bí wọ́n bá sẹ̀sẹ̀ mọ̀ níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mi ń gbà náà bí wọ́n bá gbà àádọ́rùn ìtàn ìgbé ni wọ́n wí á àsọ̀kalẹ̀ lónìí wọn ò ní kọ́ra wọn ọmọ pé wọ́n máa gbààwẹ̀ ọjọ́ mẹ́fà tó tẹ̀lé rọmọdánà ẹ wo ṣètọ́n òun ló fi ṣe pàtàkì ká máa gbére bó lọ́lọ́run fẹ́ ẹ dákun mo fẹ́ ṣe nǹkan báyìí torí pé yẹn lè láníyàn dáadáa àmọ́ níyàn dáadáa nìkan ò gbéyàn wà lìjánná famankana uh, yarju liqa famankana yarju. لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحد آية توقع سورة الكافر كيكوانا لأوه májẹ̀mú méjèèjì tọ́lọ̀n fi máa gba ẹ̀sìn lọ́wọ́ yàn ìbẹ̀ nínú sọ́rọ̀tùl káfí àyà tó gbẹ̀yìn nínú sọ́rọ̀tùl káfí fẹ́lì àmàlà àmàlà sọ́ọ̀lì ọgbọ́dọ̀ jẹ́sẹ́ tí ó se kọjẹ́ àmàlà sọ́ọ̀lì èyí tó bá súnà nẹ́bì mu ẹni ọlọ́run fẹ̀sìn rán bó o lọ gbààwẹ̀ bó o lọ kírun irú náfìlà wo lọ́yàn. wàlá yushrik bi ibadati rabbihi ahada káníyàn yẹn wá dáa pé tọ́lọ́n náà la fi ń ṣe ọ̀dà bẹ́ẹ̀ amóhùn nìkan ò tó àfi kíṣẹ́ tí yẹn bá ṣe kó tún ṣe kíni kó ṣe déédéé èyí tá nẹ́bù muhammad sallallahu alaihi wa sallam gbé wa. nípa báyìí abdul siyam àwẹ̀ la nẹ́bì lọ dáa jù عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال أخبر النبي صلى الله عليه وسلم أني أقول والله لأصومن النهار ولأقومن الليل ما عشت عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما ọlọ́nkọ́ bá wa yọ́nú sí àwọn méjèèjì ẹ̀rí pé àwọn mẹ́ta wọn dákọ̀ ń bíi àmá àwọn méjì péré ni anuhuma torípa àwọn méjèèjì ni sọ̀hábí annabi abdullahi sọ̀hábí annabi ni bàbá rẹ̀ amúrùbún al-aasi sọ̀hábí annabi ni àmá bàbá rẹ̀ al-aasi ibnu ibnu wa'il inú àwọn ọ̀tá ọlọ́run ni òun làfáàfin ní radiyallahu anhuma abdullahi àti bàbá rẹ̀ àwọn tó dóta annabi wa muhammad sallallahu alaihi wasallam àwọn àlàásíbìn wáìlì ni wọ́n máa sọ fáwọn èèyàn jọun pé bí wọ́n bá jẹ nìkan lówó ń gbòòrò mọ́ká inú mùsùlùmí wọ́n máa máa rajà àwọn àásíbìn wáìlì bọ́ bá rajà lọ́wọ́ mùsùlùmí kọ̀ wá ní fún lówó o lè pe ọ wá gbàǹjọba yìí bọ́ bá wá dé tọ́ wá sìn yóò ní ebi muhammad sọ fún yín pé ọjọ́ kan bẹ tí ń jẹ́ yóò mú kìyàmá wàá gbà ọba díjọ́ náà àwọn àásíbìn wáìlì nù àmọ́ ẹ wá wà àwọn tó jáde lára wọn amr ibn al-as nínú àwọn ọ̀gá wa ni ọmọ tóun náà bí abdullahi ibn amri ibn al-as radiyallahu ta'ala anhuma ẹ̀kọ́ kan tún lélẹ́ yìí nìna wọ́n ti bí àwa dáadáa lè yàyàkúyà èyí wọn kò sí nínú kùránì kò sí nínú súnà bẹ́ẹ̀ àwọn ọmọ ìran kíran kò sí ti ń jẹ́ báwọn náà kùránì kò sí ti ń jẹ́ nínú súnà bọ́mọ ìran kíran bá ṣe tọ́lọ́hun yọ wà lìgẹ́ náà bọ́mọ tí ó sì tí wọ́n sì bí dáadáa bí ọba ṣe tọ́lọ́hún yọ wọ̀nà o àpẹẹrẹ ni ọlọ́run fàpẹẹrẹ lílẹ̀ fún wa nínú àwọn sọ̀hábì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kótó kan tà àwọn sọ̀hábì ànábì alukurani júwe fún wa ànábì ọlọ́run la fàpẹẹrẹ lílẹ̀ fáwọn tó da àtàwọn tí ò da nínú àpẹẹrẹ tọ́lọ́run wí gínígíní imra'atu nuhin wa mra'atu Lut àbí kin, lọ kin, bàrà jù báyìí lọ láyé kéèyàn jẹ́ kin ànábì ọlọ́run àbí kéèyàn jẹ́ kíni ìyàwó ànábì ọlọ́run nígbà tó ọlọ́run wá fẹ́ fàpẹẹrẹ ọmọ náà lílẹ̀ ọlọ́run wá fàpẹẹrẹ ìyàwó ànábì ọlọ́run méjì lè ju ọmọ náà ìyàwó ànábì Nuhu àti ìyàwó ànábì Lutu alayhimassalam nígbà ọlọ́run wá fẹ́ fàpẹẹrẹ ọmọ àlìjẹ́nà lílẹ̀ ńkọ́ wa mura'atu Fir'aun ìyàwó Fir'aun náà lọ́lọ́run wá fi sàpẹẹrẹ ọmọ àlìjẹ́nà gbogbo eléyìí náà tó kéyìn òfin mọ̀ pé ẹ má jẹ́ yẹn ọ̀tanra yẹn àwọn ti ṣiṣẹ́ àwọn àgbàlagbà ti ṣiṣẹ́ jìnnà ọlọ́run ọgbà ṣe táwọn àgbàlagbà ṣe àmáfi káwa náà ó ṣe tiwa náà wàláhi làdìm ọkà jọ bí ọ̀rọ̀ ẹ̀rín ni àwọn àpẹẹrẹ ní akẹ́ alukurani fún wa akẹ́ sunna anabu muhammad sallallahu alaihi wa sallam fún wa kí ló tún wá kú عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال أخبر النبي صلى الله عليه وسلم ألا وين يلو صفا النبي بي موين كاكا لأصومن النهار ولا أقومن الليل كن انت موينا عبد الله بن عمرو لا وين يبوتي مبورا بي مبورا بلو قولون gbogbo ntoku ma ishtu gbogbo ntoku ti ń lò lórílẹ̀ لأصومن النهار إيه نيرون جلنو ملوسما ولا أقومن الليل إيه سنيري كنسون لورما إيه ما في بقبو سنبا آوي إيه سي ما في بقبو روميا نافلة abdullahi bin amri láwọn èèyàn gbọ́ tí ń wí bẹ́ẹ̀ wọ́n wá lọ wífà nabi sallallahu alayhi wa sallam fakọ́lá nabi sallallahu alayhi wa sallam anabi wa pè mí anabi ni anta alladhi qulta dhalik ṣé wọ́n lo wí báyìí lo wí báyìí fakultu lahu qad qultuhu mo ní bẹ́ẹ̀ ni mo wí lóòótọ́ bi abi anta wa ummi ya rasulallah mo wí lóòótọ́ kódà kó fi dá ọ lójú bi abi anta wa ummi ara ọ̀nà táwọn sọ̀hábí máa fi hàn fáwọn fẹ́ràn anabi àwọn afẹ́ gidi bi abi anta wa ummi ìwà nábì mo fi ẹ̀mí ìyá àti bàbá mi mo fi dìtì ẹ̀ wọ́n máa wí bẹ́ẹ̀ fà nábì tí è sì sọ̀rọ̀ eh, orí ahọ́n lásán wọ́n ń sọ ìtumọ̀ ẹ̀ ni pé tí ọba bá ọ láburú ọ tẹ́mi lọ́rùn kọ́ bá ìyá àti bàbá mi ju kọ́ bọ́ ọ lọ ìwà nábì sallallahu alaihi wasallam àwọn ọ̀fẹ́ gidi nu láfi níbẹ̀ yọ bá tán rẹ̀ lókù ẹnìkan ò lè fẹ́ràn nábì tó àwọn eléyìí sallallahu alaihi wasallam wa radiyallahu ta'ala anhum abdullahi bin umar wíbá yìí ọlá anabi wa ọwá pàrọ̀ wá sí wọn anabi ní fa innaka la tastati'u dhalik ah anabi ní ọ̀dọ́ tó wà agbára ọ̀dọ́ ọjọ́ lójú ló fi rọ̀pọ̀ lágbára bẹ́ẹ̀ fa innaka la tastati'u dhalik ó lè lágbára bẹ́ẹ̀ lọ títí ìtumọ̀ rẹ̀ nù torípọ̀ padà wá nù hadithi mi pé lẹ́yìn tá anabi sọ̀ntí abdullahi bin amri ó se fún wọn nígbà tí abdullahi bin amri tí ó wá dàgbà lágbà tára ti dára àgbà kó tó wá kú ń padà wọn kábàámọ̀ pé lẹ́yìntà ní istamatu ìlànà sí àti rasulillah sallallahu alaihi wasallam ọmọ sẹ́tì ti gbọ́n tá nẹ́bi wí fún mi níjọ́ wọn àná abdullahi bin amr anabi sọ fún pé fa iná kalẹ́ tẹ́sítẹ́tì ẹ̀dálì kọ́ ní lágbára ẹ̀ o kọ́ ọ ma sùn mọ́ kó o sì ma jẹun mọ́ gbogbo ọ̀sán ayé ọmọ fi gbáwẹ̀ gbogbo òru ọmọ fi kírun fasum wa after afdolu siyami nu anabi ni èyí tẹ àwẹ̀ tó dáa tọ́lọ́n yọnu sí òun ni kíni sum máa gbà àwẹ̀ kan wa after sì máa jẹun ńgbà kan àmọ́ àwa ní jẹun mọ́ a ní sùn mọ́ kọ̀bálà nà nàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam wa kum mọ nígbà kan tó mọ yan náfìlà wọn náà sì nígbà kan tó mọ fi ṣe kíni tó mọ fi sùn sunna nabi ni sallallahu alayhi wa sallam wasun mina shahari thalathata ayyam ẹ wo bilmu'minina ra'ufur rahim bọ́lọ̀ ń ṣe ròyìn ànábì pálá àánú ni èèyàn ní gbogbo ọjọ́ ayé tó kù tó ń wọ́n gbé láyé lòun ó fi gbà wẹ̀ ànábì ní mẹ́ta náà ti tó lóṣù kọ̀ọ̀kan ẹ̀wò ẹ̀wò gáàpù ni èyàn ní gbogbo ọjọ́ ayé ìhun lókù tó ń wó fi gba àwẹ̀ ànábì ní àà sum mina ṣahari sàlátàtà àyà bọ́ bá ti gba àwẹ̀ mẹ́ta nínú oṣù ó ti tó fa iná hasan tàbí aṣírí amthaliha ó ní torí pé gbogbo ṣẹ́ dáadáa téèyàn bá ṣe bí aṣọ́rọ́ ti amthaliha ọlọ́run lóun ọ lọ́pọ̀ rẹ̀ lọ́nà mẹ́wàá inú kẹ́ inú àánú ọlọ́run èyí ni pé wọ abdullahi bin eh, amr bin al-as bọ́ ọ bá gba àwẹ̀ mẹ́ta tó da tó yọnu sí i àwẹ̀ mẹ́ta yóò ṣe déédéé ọgbọ̀n ọjọ́ fún ọ bí ìgbà tó fi gbogbo oṣù ní gbàwẹ̀ òun ni bọ́lọ̀ bá ti gbàwẹ̀ mẹ́ta anabi wíwẹ̀ fún abdullahi bin amr radiyallahu anhu anabi ni wa dhalika mithlu siyami dahari yọ wàá dàbí ìgbà tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbàwẹ̀ abdullahi ibn amr ni kultu inni la utiku afdola min dalik ah abdullahi ibn amr ni wa nabi ara mi mo lagbajo ito wi lo awe mẹta péré nínú oṣù kan fakọọla anabi ni ọdà bọba rí bẹẹ èyí tí ibn amr padà kábàámà sí ni o pé nba ti nba ti gbọ́ntà nabi wípé máa gba mélòó àwẹ̀ mẹ́ta àmọ́ngbà tó lóun lágbàá jù bẹ́ẹ̀ lọ ànábì ni ọ̀dà ọ̀ gbọ́dọ̀ fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbà wẹ̀ náà àmọ́ èyí ṣe ni pé fasum yawman wa aftiri yawmayni bọ́ ọ bá gbààwẹ̀ ńjọ́ kan jẹun ọjọ́ méjì bọ́ ọ bá gbààwẹ̀ lónìí jẹun lọ́la jẹun lọ́túnla bọ́ bá dijọ́ mẹ́rin ó tún gbààwẹ̀ ànábì yìí bẹ́ẹ̀ fún abdullahi ibn amr kultu ibn amr ni mo tún wí fún ànábì pé inni la utiku afdọ́lá min dhalik mo lágbàájú léyìn lọ wa nabi sallallahu alayhi wa sallam anabi ni ọ̀dà síbẹ̀ náà ò ní fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbà wẹ̀sẹ̀ kọ bá mọ̀ ò sì ní fi gbogbo òru rẹ̀ máa kírun anabuwa muhammad sallallahu alayhi wa sallam sọnù hadithi mi ké fa inna li ahlika alayka haqqan àwọn ìyàwó rẹ̀ lẹ́tọ̀ọ́ tiwọn àwọn ọmọ rẹ lẹ́tọ̀ tí wọ́n kọ́dà àlàáfíà ara rẹ náà lẹ́tọ̀ ara rẹ náà lẹ́tọ̀ tó fún un má fi gbogbo ọjọ́ ayé gbáwẹ̀ má fi gbogbo ọjọ́ ayé yẹn náà fílà anabi ni fasum yawman ọ̀dà àbọ̀bá lọ lágbára jù yìí lọ má gbàwẹ̀ ńjọ́ kan wà aftir yawma má sínú ńjọ́ kan èyí tá anabi kọ́ wí fún ni pé má sínú jọ́ méjì ńgbọ́ lóun lágbára jù bẹ́ẹ̀ lọ anabi ni gbàwẹ̀ bàbá gbàwẹ̀ lónìí jẹun lọ́la bọ́bá di lọ́tún lọ gbà wẹ̀ bọ́bá dijọ́ mẹ́rin ọ̀jẹun fadhalika siyamu daud alayhi salam anabi nírọ̀ àwẹ̀ nílà anabi daud alayhi salatu wa salam bá anabi daud àti gbà wẹ̀ ni wàhúwà afdọ́lù siyam anabi ní ọ̀sá àwẹ̀ tó tún dáa jù yóò lọ́mọ́ torí pé bàbá ti kú òlérí ilé yọ padà di siyamu dahari lókù èèyàn fẹ́ fi gbọ́jọ́ ayé gbà wẹ̀ nu kò sí bá a mú àmọ́bọ̀ bá lọ lágbára bó ti lè kọ́ lágbára àwẹ̀ tó ẹlòmí alọ́lọ́n fa àwẹ̀ rọ̀un lọ́rùn òun èémá yàtọ̀ ní àwẹ̀ àti ìgbà tó ń jẹun ọ̀dà sum yawman gbà àwẹ̀ ẹjọ́ kan wà aftir yawman ebi ó lè lọ́nu ọ̀ gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀ annabi ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam kultu ibn amri ni inni la utiku afdala min dhalik ìwà nẹ́bí mọ́ lágbà jù bá nílọ gbàwẹ̀ lónìí jẹun lọ́la gbàwẹ̀ lọ́túnla ẹgbọ́n tá nẹ́bí wí ànẹ́bí ní láàfùdọ́lá mẹ́ndàlík kọ̀sáwẹ̀ kan tó ní ládájẹ̀ yìí ń lọ mọ́ nǹkan kí nǹkan ló kù láàfùdọ́lá mẹ́ndàlík ànẹ́bí ní òsáwẹ̀ kan tó dáa gbàwẹ̀ yìí lọ mọ́ ọgbàwẹ̀ lónìí jẹun lọ́la wàfí riwayatin قال لا فوق صوم أخي داود عليه السلام ṣàtòrò dáhàrí sóm yauman wa aftar yauma anabi ní ọ̀sá àwẹ̀ tó tún dá dúró àwẹ̀ tá anabi dáúdà ń gbà yìí lọ gbà àwẹ̀ lónìí kò sinmi ní ọ̀la bó bá dọ̀tún ló tún gbà àwẹ̀ nípa báyìí ẹ̀wò bá anabi wa muhammad sallallahu alaihi wa bó ti tó bẹ́ẹ̀ yẹn bá lè gbà àwẹ̀ ẹjọ́ mẹ́ta ọ̀dà púpọ̀ gbogbo oṣù kọ̀ọ̀kan ọjọ́ tó sì dáa jù nínú ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun níjọ́ tó sojú ọ̀run bá di mẹ́tàlá àti mẹ́rìnlá àti mẹ́ẹ̀dógún súnà nẹ́bì ni ẹni ọlọ́run bá ní kọ́rọ̀ lọ́rùn ọ̀dà púpọ̀ sallallahu alayhi wa sallam kéèyàn ọmọ gba àwẹ̀ ọjọ́ kẹtàlá oṣù ojú ọ̀run ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀dógún bẹ́yẹn bá lóun lágbá jù bá ní lọ sum yawman wa aftir yawmain bọ́bá gba àwẹ̀ lónìí kò sínú ọjọ́ méjì lẹ́yìn ọjọ́ méjì kò tún gba àwẹ̀ bọ́bá lóun lágbá jù bẹ́ẹ̀ lọ bọ́bá gba àwẹ̀ ńjọ́ kan kó jẹun ńjọ́ kan bọ́bá gba àwẹ̀ ńjọ́ kan kọjá oúnjọ kan anabi ní ọ̀sá àwẹ̀ tó dáa jù yóò lọ mọ́ èèyàn gbọ́dọ̀ máa fi gbogbo ọjọ́ ayé gbáwẹ̀ kò sì gbọ́dọ̀ máa fi gbogbo òru rẹ̀ yan náfìlà á padà ka tọrọ náfìlà náà nù hadith tó tẹ̀lé insha allah nínú tí ọ̀rọ̀ mọ eléyìí ni pé bẹ́yẹn bá wá ń ní òun fẹ́ máa gbà àwẹ̀ ẹjọ́ kan òun ó sinú ọjọ́ kan àbúwọn máa gbà àwẹ̀ ẹjọ́ kan òun